pétérù kínní orí kẹta. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín pé bí ẹnikẹ́ni bá tilẹ̀ ń ṣe àìgbọràn sí ọ̀rọ̀ náà kí a lè jèrè wọn ní àìsọ̀rọ̀ nípa ìwà àwọn aya wọn nígbà tí wọ́n bá ń wo ìwà rere tí ohun ti ẹ̀rù yín ọ̀ṣọ́ ẹni tí kí ó má jẹ́ ọ̀ṣọ́ òde ti irun dídì àti ti wúrà lílò tàbí ti aṣọ wíwọ̀ ṣùgbọ́n kí ó jẹ́ ti ẹni tí ó farasin ní ọkàn nínú ọ̀ṣọ́ àìdíbàjẹ́ ti ẹ̀mí ìrẹ̀lẹ̀ àti ẹ̀mí tútù èyí tí í ṣe iyebíye níwájú Ọlọ́run nítorí báyìí ni àwọn obìnrin mímọ́ ìgbàanì pẹ̀lú tí wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run fi ṣe ara wọn ní ọ̀ṣọ́ wọn a máa tẹríba fún àwọn ọkọ tiwọn gẹ́gẹ́ bí Séra ti gbọ́ ti Ábúráhámù tí ó ń pè é ní Olúwa ọmọbìnrin ẹni tí ẹ̀yin ṣe bí ẹ̀yin bá ń ṣe rere tí ohunkóhun kò sì dẹ́rù bà yín bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin ọkọ ẹ máa fi òye bá àwọn aya yín gbé ẹ máa fi ọlá fún aya bí ohun èlò tí kò lágbára àti pẹ̀lú bí àjùmọ̀jogún oore ọ̀fẹ́ ìyè kí àdúrà yín kí ó má bàa ní ìdènà. lákòótán kí gbogbo yín ṣe onínú kan ẹ máa bá ara yín kẹ́dùn ẹ ní ìfẹ́ ara ẹ máa ṣe ìyọ́nú ẹ ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ ẹ má ṣe fi búburú san búburú tàbí fi èébú san èébú ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ẹ máa súre nítorí èyí ni a pè yín sí kí ẹ̀yin kí ó lè jogún ìbùkún nítorí. ẹni tí yóò bá fẹ́ ìyè tí yóò sì rí ọjọ́ rere kí ó pa ahọ́n rẹ̀ mọ́ kúrò nínú ibi àti ètè rẹ̀ kúrò ní sísọ ọ̀rọ̀ ẹ̀tàn kí ó yà kúrò nínú ibi kí ó sì máa ṣe rere kí ó máa wá àlàáfíà kí ó sì máa lépa rẹ̀ nítorí ojú Olúwa ń bẹ lára àwọn olódodo etí rẹ̀ sì ṣí sí ẹ̀bẹ̀ wọn ṣùgbọ́n ojú olúwa ń wo àwọn tí ń ṣe búburú. ta ni yóò sì ṣe yín ní ibi bí ẹ̀yin bá jẹ́ onítara sí ohun rere ṣùgbọ́n bí ẹ̀yin bá ń jìyà nítorí òdodo àlàáfíà ni ẹ má ṣe bẹ̀rù wọn kí ẹ má sì ṣe kọminú ṣùgbọ́n ẹ bọ̀wọ̀ fún Kristi bí olúwa lọ́kàn yín kí ẹ sì múra tán nígbà gbogbo láti dá olúkúlùkù lóhùn tí ń béèrè ìrètí tí ó ń bẹ nínú yín ṣùgbọ́n pẹ̀lú ọkàn tútù àti ìbẹ̀rù kí ẹ máa ní ẹ̀rí ọkàn rere bí wọ́n ti ń sọ̀rọ̀ yín ní ibi kí ojú kí ó lè ti àwọn tí ń kẹ́gàn ìwà rere yín nínú Kristi nítorí ó sàn bí ó bá jẹ́ ìfẹ́ Ọlọ́run kí ẹ jìyà fún rere ṣe jù fún búburú ṣe lọ nítorí tí Kristi pẹ̀lú jìyà lẹ́ẹ̀kan nítorí ẹ̀ṣẹ̀ wa olóòótọ́ fún àwọn aláìṣòótọ́ kí ó lè mú wa dé ọ̀dọ̀ Ọlọ́run ẹni tí a pa nínú ara ṣùgbọ́n tí a sọ di ààyè nínú ẹ̀mí nínú èyí tí ó lọ pẹ̀lú tí ó sì wàásù fún àwọn ẹ̀mí nínú túbú àwọn tí ó ṣe aláìgbọràn nígbà kan nígbà tí sùúrù Ọlọ́run dúró pẹ́ ní sáà kan ní ọjọ́ Noah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 orí àwọn áńgẹ́lì àti àwọn ọlọ́lá àti àwọn alágbára sì ń tẹríba fún un.